أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين adúgbò fún Allah subhanahu wa ta'ala bákan náà ni à ń tọrọ àlékún ìkí àtìgẹ́fà Muhammad sallallahu alayhi wa sallam kọmọ bá àwọn aráalé wọn náà àwọn sọ̀hábà wọn àti ogun yẹn lápapọ̀ tí wọ́n ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ẹ̀san eléyìí náà ni a fi ń kíra wáyé pé a kú dédé àsìkò yìí o alákọ̀ọ́kọ́ náà a kú oṣù rọmọdán yìí aláàjẹká ṣe púpọ̀ ẹ̀ bákan náà àtúnkù jùmọ̀rà aláàjẹká ṣe púpọ̀ ẹ̀ nínú yàrá gbẹ́ra mo ti wà pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ madina Center ẹ̀sánú ajé ní Ògbómọ̀ṣọ́ lórí ètò tí a kò ní àlefik fidin ọ̀làdùnní bello òní orúkọ ti tèmi kó tó rí i pé màá ṣe bẹ́ẹ̀ màá ṣe ojú òpó kalẹ̀ tí ẹ fi máa láǹfààní láti pè wọlé màá kọ́kọ́ fi ìbéèrè lé ìwọlé náà tí màá bi sheikh wa sheikh ìbéèrè àkọ́kọ́ tí mo ní ọ̀nà ni pé bá a ṣe wà nínú oṣù Ramadan yìí àwọn èèyàn kan ń bẹ tọ́já sí pé ìbáwí àti kékeré òun náà lọ salátọ̀nà tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá lọ sílé ẹ̀kọ́ wọ́n sọ fún wọn lórí ìlà ìpè show me your fingers àbí nílé kí ẹjẹ wà wọn mọ́ni ẹjá wà wọn mọ́ni káyé ìtọ́ bá ti gùn báyìí wọ́n san ní kòńkòrúlà lọ́wọ́ yìí pé ọ̀bùn ni ẹ ọfẹ́ máa ṣe ọ̀bùn kò gé ó ti wá mọ́ ọ̀pọ̀lọpọ̀ ládé bíi pé wọ́n wá máa fi eyín jẹ èékánná báṣọ á wà nínú rọmọdán yìí ǹjẹ́ téèyàn bá fi eyín jẹ èékánná téèyàn èèyàn wá fi èékánná yẹn pamọ́ sí òkè ète èèyàn wípé bọ́yá ó fẹ́ máa ń dọ́gbọ́n fi ta yín wẹ́rẹ́wẹ́rẹ́ lápẹ̀jùlẹ̀ ọba yá ọba ta sẹ́rẹ́ sí lọ́nà fún kọ̀mọ̀gbà tó gbé mi ǹjẹ́ lè ọba àwẹ̀ jẹ́ bismillah. wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah ọlọ́run ọbẹ̀ lè dá wa là ń bẹ̀ kó gba lẹ́sìn lọ́dọ̀ wa anabi muhammad sallallahu alayhi wa sallam ó pàkíyèsí wa lọ sí di àwọn nǹkan pàtàkì mẹ́ta kan ó ní man sama ramadan imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi ó tún wá sọ yìí pé man qama ramadan imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi anabi sallallahu alayhi wa sallam tún sọ yìí pé man qama laylatal qadr imanan wahtisaba ghufira lahu ma taqaddama min dhanbihi nínú àwọn àdìsí tó gúnrégé tí ń bẹ nínú as-sahih aláwòkọ́ ni pé gbogbo ẹni tó bá kẹ́nu rọ́ṣẹ̀sìn fọlọ́ ní oṣù Ramadan nítorí gbígbàgbọ́ tó gbọ́ lọ́wọ́n ọba gbọ́ àti nítorí pé ọ̀dọ̀ lọ́wọ́n ọba fi àfojúsùn rẹ̀ sí láti gba ìsan lórí ẹnu tó kóró yìí ọlọ́run ọba yóò ṣe àforíjì gbogbo tó ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tó bá dìde láti ṣe sọlẹ́t ní òru Ramadan nítorí pọ́gbọ́ ọlọ́run gbọ́ ọ̀dọ̀ ọlọ́run ló sì ti fẹ́ gbẹ̀san rẹ̀ ọlọ́run tún ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ fún un bákan náà nàbì sallallahu alaihi wasallam tún sọ pé ẹnikẹ́ni tó bá dìde dúró ṣẹ̀sìn fọlọ́n ní òru Laylatul Qadr nítorí ọlọ́run ṣàforíjìn gbogbo ètò ti síwájú fún nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá kó foríjìn gbogbo wa ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú gbogbo wa ọlọ́run ẹlẹ́dàá kó ṣe wa lọ́mọ àlùjànnà. nínú oṣù Ramadan kókó nǹkan onáníkà kẹnuró kásì kóraró kẹnuró jìnnà sí jíjẹ àti mímu láti ìgbà tí alifájàre bá ti yọ títí tí ó fi di pọ́ọ̀rùn wà sí kóra rẹ ró níbi ìbálòpọ̀ láti ìgbà tí alifájàre bá ti yọ títí tó rùn fi wọ̀ pẹ̀lú àníyàn mọ̀ ń ṣe bẹ́ẹ̀ láti jọ́sìn fọlọ́ ìdí nìyí tó fi jẹ́ pé ọ̀sọ́yàm ilé ìtẹ́sìn islam mú wa kò sí irú rẹ̀ tó lè farajọ táwọn míín ṣe tó lè jọrú ìtẹ́sìn islam mú wa má jẹ má mu rárá má sì ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin àbọ́kùnrin rárá láti ìgbà tí alifájàre bá ti yọ títí tí ó fi di pòórùn wọ̀ pẹ̀lú àníyàn pé mò ń ṣe bẹ́ẹ̀ láti fi jọ́sìn fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa wáyé o ìkànnà ni àbí nǹkan kan ọ̀nà lọ́wọ́ ń jẹ lẹ́nu tó fi bọ́ sí ọlọ́nà fún eléyìí yóò kọ àkọọ́lẹ̀ yìí pé wọ́n san ọjọ́ yìí padà lẹ́yìn Ramadan náà. jazakumullahu khairan o oh nine o oh five five three five five five five eight oh nine oh five five three five five five five eight nọ́mbà tí ẹ máa láǹfààní láti fi ìpè wọlé dá ṣètò nù bákan náà fún àǹfààní àwa tí à ń bẹ lọ́nà tó jìn réré àwọn ọmọ láǹfààní àti ìpè wọlé sórí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. a kú ọdún àwẹ̀ yìí o. ẹ ṣé o màmá. ọlọ́run jẹ́ mi wáyọ̀ ilẹ̀. àmín. a kú aláàjímọ̀ ọlọ́run jẹ́ àsọ̀pọ̀ rẹ. àmín. mo kí bàbá mi o. ẹ ṣé o. a kú ọdún àsọ̀pọ̀ rẹ bàbá. àmín. ẹ̀mí yóò gùn fún wa o. àmín. ìyá àjàlá ló sọ̀rọ̀ dà tó kẹwọ́ ògùn kí ni ìbéèrè yín màmá. bẹ́ẹ̀rẹ̀ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni pé a ti wà nínú àwẹ̀ báyìí. Hmm. ẹni tí kò bá ní agbára àti gbà àwẹ̀ hmm. wọ́n ní kó máa bọ́ èèyàn kan tí ò hmm. lágbára àti bọ́ èèyàn ṣé eléyìí ó níyà tí wọ́n jẹ lọ́dọ̀ ní àdúgbò sagbára kò sí nǹkan kan tó fẹ́ rí gbà. ọ̀dà alhamdulilayi eléyìí tá a mójútó nínú Ramadan níbí ṣùgbọ́n ẹni tó bá jẹ́ pé agbára rẹ̀ kò gbé látàrí epo ti gbó ó ti di arúgbó kùjọkùjọ àbí àárẹ̀ burúkú kan ṣe láàárẹ̀ tó ṣe pé kò gbóògùn rárá à ń wò pé bí ọba kú lónìí ó lè kú lọ́la nítorí pé yìí ó ti dà gẹ́gẹ́ bí ogbó àwọn eléyìí iná ni òfin ṣẹ̀ríya ló sọ wípé wọ́n á máa bọ́ aláìní dípò ìkẹnuró tójoojúmọ́ bíbọ́ tó sì bọ́ aláìní òun náà ni pé yóò máa fáláìní kọ̀ọ̀kan ní múdù méjì méjì oúnjẹ tútù múdù méjì oúnjẹ tútù òun náà ni ó fáláìní irú múdù tá a máa fi yọ zakatul fitr ní ìparí Ramadan irú rẹ̀ méjì ni ó fáláìní kan lórí ìtọ́júmọ́ kan tẹ́yìn bá lè kó gbogbo tọgbọ̀njọ lẹ́ẹ̀kan náà tó yọ kò sí ní tó burú ń bẹ ṣùgbọ́n tó dáa jù wọn náà ní kó jẹ́ pé àwọn aláìní ní ọ̀fun kìí ṣe aláìní ẹyọ kan wàyí o téèyàn bá wá ní agbára láti fi bọ́ aláìní náà kò lágbára láti kẹnuró kò lágbára ohun tí fi bọ́ aláìní kò sí ní tó burú kẹ́nìkan ràn lọ́wọ́ kan àbí ìbátan rẹ̀ rẹ̀ ń bẹ fún fi bọ́ aláìní kò wá rẹ́ni tí ó ràn án lọ́wọ́ láti rí nǹkan tí ó fi bá láìní à ń bẹ lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa pé kọ́ lọ́wọ́ bó sàmójú kúrò. hello. ó ti ó ti rí bété plus two three four eight zero eight three two nine three eight nine six àti o oh nine o oh five five three five five five five eight. hello. hello sàmà. wàhálà sàlámù rahmatulah orúkọ yìí. Rámílẹ́kan Sọ́ọ̀dì ṣe láti dára. Láti. Dára. Kí ni ìbéèrè yín o? Ìbéèrè mi fẹ́ bèèrè ni pé wọ́n sọ fún mi pé obìnrin bá ń jẹ orúkọ ọkọ ẹ̀ lẹ́yìn àmì fẹ́ ṣẹ̀ ní kí lọ́wọ́ àbá àbúrò tó tí obìnrin bá ṣe kí ni. tí obìnrin tó bá ń jẹ orúkọ ọkọ ẹ̀. náà. ojú orúkọ bàbá ẹ̀ ló yẹ kó máa jẹ́ nílé ọkọ. náà ẹ̀ṣẹ̀ ni àdúgbò ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀sìn Islam. alhamdulilayi nínú fẹsẹ̀ Islam ẹ̀ṣẹ̀ ni kóbìnrin ọmọ jẹ́ orúkọ ọkọ orúkọ bàbá lóbìnrin ọmọ jẹ́ títí láéláé tọrọ kò lè yí padà kó di bàbá àánà sì ti mà wọn bá fi lè pò kọ papọ̀ mórúkọ àmọ̀pọ̀ kan nínú orúkọ méjèèjì orúkọ bàbá ló máa ń jẹ́ mọ́tò wá pẹ́ láì ṣàlàyé pé lágbájá yìí aya lágbájá eléyìí kò sí wàhálà ń bẹ àmọ́ kẹ́kẹ́ pé ń sangiliti lágbájá lágbájá eléyìí islam kò fara mọ́ orúkọ bàbá ọmọ lọmọ ọmọ jẹ́ títí láéláé ìbá àjọkùnrin ìbá àjọbìnrin èyí wá ń sọ pé tóbìnrin máa ń ṣiṣẹ́ báwo ni wọ́n ti ṣe fẹ́ mà ipe irú rẹ̀ ti lọ́kọ àbóbìnrin fẹ́ ṣe service báwo ni wọ́n ti ṣe fẹ́ mà pùtì lọ́kọ tó ń fi ní gbé lọ jìnnàjìnnà sí ibi tọkọ rẹ̀ wà lábẹ́ òfin ọlọ́run ọba wa ẹ lọ gbàwé ẹ̀rí ni eléyìí ti fi hàn pẹ́ ti fẹ́ra yín eléyìí ó ṣàlàyé yékéyéké obìnrin yìí ti lọ́kọ ó ti tó wọn á ní à ah, àìsè bẹ́ẹ̀ ńlẹ̀ yìí àìsè ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí òyìnbó làwà ni àṣà tó òyìnbó nìyẹn mùsùlùmí làwà intestine Islam sọ pé ká ṣe òun náà la gbọ́dọ̀ ṣe. hello òjìjà hello. hello ẹ káwọ. orúkọ ibi tí ẹ ti ń pè o. abdulmumin ń sọ̀rọ̀ láti ìlú jù. kí ni ìbéèrè yìí ìbéèrè tèmi ni pé bóyá èèyàn wá ń lọ nísìnyí ó wá jàjà ó wá fèsì fẹsẹ̀ kọ́ hmm. ojú ẹ̀ ó wá fẹ̀jẹ̀ kí hmm. irú ẹnìyẹn ó sì wà nú àwẹ̀ tí àwẹ̀ rẹ̀ ti wá bàjẹ́ ni àbí nǹkan kò sì ṣe àwẹ̀ hmm. alhamdulilayi ẹni tí ó ṣèṣe àbọ̀ fẹsẹ̀ kọ́ ẹ̀jẹ̀ jáde lára rẹ̀ jíjáde tẹ́jẹ̀ jáde lára rẹ̀ kó bà sùyàmù rẹ̀ jẹ́ kó má bà lọ. Hello. yá. ó ti mọ dúró. ọ̀dà hello. hello. hello. asalaamualeykum rahmatulah. waaleykum salaam wa rahmatulahi wa barakatu. ó kọ́ yín o. orúkọ mi kamadin abdulkareem. láti. niger republic niger. kí ni ìbéèrè yín naam ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé ní ní ètò tó kọjá níjẹ̀jọ́ hmm. arábìnrin tí tí wọ́n láwọn travel pẹ̀lú jẹ́nẹ́bà hmm. pé àwọn ọ̀rẹ́ ti wẹ̀ ṣé kéèyàn ṣe fẹ́ràn múmu ni ló tó ni àbí gẹ́gẹ́ bí wọ́n ṣe nígbà táwọn ṣe padà. ọ̀dà àti rí nǹkan kan jìmọ́ nínú ìbéèrè yẹn náà. alhamdulilayi ẹni tó ṣe béèrè nípa òun rìnrìn àjò pẹ̀lú jánábà lára wọn wá rí ibi tí wọn ti wà àfìgbà tó ń tó padà wálé bẹ́ẹ̀ ni ó tọ́nà lábẹ́ òfin ṣẹ̀ríya kíkó ṣe tẹ̀yẹ̀ mọ́ àmọ́ ẹ̀kọ́ wo mi ilé tí ó fi tá a bà dáadáa wọn wá lè ṣe tẹ̀yẹ̀ mọ́ láti ṣe sọ́lẹ́à ṣùgbọ́n gbà tó bá padà débi tó ti lè wẹ̀ yóò wá wẹ̀ jánábà tí ń bẹ lára rẹ̀ kó sọ́láàtì tó ti síwájú ṣe pẹ̀lú tẹ̀yẹ̀ mọ́ òní ìtúnṣe máa. Ah, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àrùn kòrókòró òun ló gbòde abẹ́ Allah kó dákun kí ó bá wa gbá àrùn náà wọlẹ̀ eléyìí tí ó sì jẹ́ pé òun náà ló fa sábàbí tí ó kọ dínà àpéjọpọ̀ ìrù rẹ́gẹ́dẹ́ tó fi mọ́ nírú àsìkò yìí gan tí òfin ní máa sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ oníta gbangba kankan níbàámu pẹ̀lú òfin ọlọ́run àti ìdánilẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alayhi wa sallam òun náà ló ṣe fà á tí a sì fi máa fi tó yín létí pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí asheikh dr shafdin gbadebo rọjí máa ń ṣe nínú rọmọdán ni o lásìkò ojúmọ́ àníwò àti láwọn tẹ̀sírì ní gbogbo nínú rọmọdán yìí tí wọ́n ti lọ sórí agbágbé conference call tí wọ́n ti lọ sórí agbágbé conference call lórí ayélujára bí ajere ẹ download application yìí ẹ máa rí àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọn lóríṣiríṣi eléyìí tí ó ń lọ àtàwọn èyí tí wọ́n ti ṣe sẹ́yìn láwọn àsìkò tí ó ti rí kọjá gan insha Allah bi kotila. hello asalaamu aleykum wa rahmatulah wa barakatuh. aleykum salaam wa rahmatulah wa barakatuh. o kọ yín. umu radiya ni láti wà. kí ni ìbéèrè yín. ẹ dákun àwọn kan wọ́n ṣe introduction. ìròyìn ni wọ́n. ìgbésà tí wọ́n pe gbogbo òwò nígbà tí wọ́n tún pe àkànjẹ́ láti fún wa nítorí pé àbá àdúró láti fún ọ̀lẹ́bí láti lè ọ̀pọ̀ ìwé ìyàwó kò tẹ́lẹ̀ rí kankan náà kàn jẹun lásán àkàn kúrò bẹ̀ ní ẹ dákun pé àwọn ọkọ àti ìyàwó bẹ̀ tó ń fi táwọn ọkùnrin àti obìnrin tó ti gbé lẹ́sìn sí àwọn ìbéèrè. alhamdulilayi ọkọ ni pé ẹ̀yin náà sọ pé wọ́n péjọ láti so igi ẹni wọ́n péjọ láti ṣe màmí mọ ni màmí mọ kì í ṣe igi lábẹ́ òfin Ọlọ́run tí ọkùnrin tó bá lọ fara hàn nílé àwọn òbí obìnrin tó fẹ́ fẹ́ nítorí kí wọ́n lè bá àmọ́ pọ́n dà mọ́ wọ́n sì fi lè máa pọ́n lọ́ fẹ́ fẹ́ ọmọ wọn ọwọ́ yíyọjú tó yọjú yìí kò tí ì sọdọkọ fún ọmọ wọn nítorí pòfin ṣẹ̀ríà sọ pé ńṣe lóbìnrin ló máa ń díyàwó fún ọkùnrin ní ìgbà tí alaakod tó bá ṣẹlẹ̀ kí là ń pè ní alaakod òun náà ní al-ijab wal-qabul kí bàbá ọmọ àbẹ́ni tí bàbá ọmọ tọ́ba fàkalẹ̀ pé kó ṣàṣojú òun kó sọ pé òun fọmọ òun òun fi fún lágbájá kó máa jẹ́ yàwó fún kí lágbájá tí wọ́n á fọmọ fún níyàwó kó náà sọ pé òun gbà á níyàwó nígbà tí wọ́n bá ti sọ báyìí tẹ́lẹ̀rí méjì sì jẹ́rìsì ìgbà náà lobìnrin di ìyàwó fọ́kọ rẹ̀ àyíwá ṣe léyìí gbogbo nǹkan mìíràn máa ń ṣe àgàǹgbára gbóná náà ni àti ìsoyìgì tọkùnrin kan bá wá tara pé àwọn agbára gbóná yègì ò tí ì jẹ síso ọwọ́ atara bẹ́ẹ̀ ọlọ́kọ lóbìnrin ọba ní ìbálòpọ̀ tó dájú lábẹ́ òfin ọlọ́run ní pé zina ló ṣe ọlọ́run kò sọ wa kọ́ láwa ń bẹ. gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣáájú wípé tẹ bá ti lọ sí ìtàkùn conference call òun náà ni ẹ rí tí ẹ gbọ́wọ́lé lórí mọ́lẹ̀ tẹ́ kílìkì lé lórí tí ẹ fi rí àwọn awáàsí sheikh download tẹ́ bá ti wá débẹ̀ torúkọ wọn gangan ẹ ti rí ashrafdin òun ló gbé wá síbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ síwájú ṣùgbọ́n ẹ ti rúkọ wọn òun gangan náà ní kí ẹ gbé ọwọ́ lé mọ́lẹ̀ insha Allah ti là ẹ sì rí download. oh nine oh five five three five five five five eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. lórí kan sọ inú ti padà. láti. láti tara. kí ni ìbéèrè yìí. <laughs> nínú ẹ̀rìsán tí ọkùnrin bá ti bẹ̀rẹ̀ pé òun máa rí. ṣé lágbára láti máa rí. Hmm. olówó lọ́wọ́ onílàáfẹ́ láti yí láti ìgbésí dáhùn. wọ́n á ti bẹ̀rẹ̀ pé òun máa rí jẹ́jẹ̀ ni àríyànjẹ́jẹ̀ ní ìgbà. ẹsẹ̀ ni ẹ̀sẹ̀ ni torí kan nàbẹ muhammed sallallahu alayhi wa sallam ó ní anikahu sunnati fama rọgbìbà àn sunnati falaysa minni ká ṣègbéyàwó ara àlànà mi ni ẹnikẹ́ni tó bá sì kọ ìlànà mi tọ́ta kìtì pakọ́ sí kò lè jọ́kan nínú ọmọlẹ́yìn mi èèyàn lè jẹ́yàn rí nígbà tí èèyàn bá kọ̀ láti fẹ́yàwó nítorí pé àwọn sàhábà wọ́n ní tí ò bá jẹ́ pé wọ́n kọ̀ fún wa ni gbogbo ọ̀làbá tẹra wa lọ́dà àmọ́ wọ́n kọ̀ fún wa ẹ gbọ́dọ̀ dán o fífẹ́ lẹ́fẹ̀ẹ́yà o wọ́n sì máa sọ fúnra pé ẹ o fa umma aktharuha nisaa torí pé ẹni tó lóore jù nínú ìjọ yìí ìyá wa sallallahu alayhi wa sallam náà ló níyàwó tó jù ní ti dáadáa o èso tó lọ mẹ́ẹ̀ẹ́dógún sílé o tó ó ní mẹ́wàá péré ni ó ní mẹ́wàá ṣe já ó ṣe wá jẹ́ péré ó tún fẹ́ fẹ́ sí ni <laughs> mẹ́rin mẹ́rin kò gbọ́dọ̀ ju mẹ́rin lọ ẹni tó bá ti ju mẹ́rin lọ ó ti ṣẹ lọ. Hmm. sọ nítorí délé kéèyàn wá wà kó ló wọn máa dádì òun ní níyàwó ń tòun ah, ta ló fẹ́ fi jọ tó bá fi jọ dádì rẹ ó dájú pé dádì rẹ bá ti bí ọ nítorí pé dádì rẹ àwọn sọ́yà rẹ wọn ti bí ọ hmm. two nine three eight nine six oh nine oh five five three five five five five eight. ṣùgbọ́n ṣeéṣe ńgbà mí kéèyàn máa fẹ́ àwọn torí pé kò gbádùn bí kéèyàn jókòó bó àbó ṣeéṣe ńgbà mí kéèyàn máa fẹ́ yà wò nítorí pé àrùn burúkú kan ń dà láàmú hmm. bóyá nítorí àwọn kan yẹn lọ́fà tí ò fi fẹ́ yà wò so eléyìí ọ yàtọ̀ ẹni tó gbádùn ó gbádùn lára ó sì níwọ̀n bó owó tó fi lè máa tọ́jú obìnrin kí ló dé tó ní fẹ́yàwó sọmọ pé tí wọn bá fáwọn àǹtí tiẹ̀ náà tí wọn fáwọn àbúrò rẹ lóbìnrin náà ilé yín ó kún fọ́fọ́. Mm. hello hello hello ìyá plus two three four eight zero eight three two nine three eight nine six àti oh nine oh five five three five five five five eight àwọn nọ́mbà tí olùjábí náà fáwọn àti àǹbẹ̀ lágbègbè yìí tó súnmọ́ àti àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìn réré. hello. hello salaam aleykum. aleykum salaam wa rahmatulah orúkọ yìí. a kò gbẹ gbàdúrà ni. kí ni ìbéèrè yín. ìbéèrè kì í ṣe ẹni tí ó ń ta ọtí. Hmm. wọ́n ní ká má tì ní táìmù tí ò ti tí rọmọdán bá wà wá àdéhùn ìyẹn bá sí wájú àlè dá ah Ramadan ń bẹ Ramadan ò sí Islam sì lè wà pípẹ́ tọ́tí hmm. so nínú báwí fẹni tí ń tọ́tí òun náà ni pé ẹ gbọ́dọ̀ sọjú lẹ̀ fún lọ́nà tí ó fi máa ti ń ṣe láì dáa kó lè bá a pati àbí ta ló sọ pé tí mo mú dáa kódà kó má jẹ mùsùlùmí hmm. nítorí pé tó o bá mú tó o lè yàgbé ara tó o bá mú tó o lè tọ́ ara tó o bá mú tán wọ́n ní à nígbà tó mu tí wọ́n á bú bàbá o bàbá rẹ̀ tó bú kò í ṣe bàbàrà ń bú ọlọ́ngàn hmm. sọ nítorí délé ìjẹ́bù ti ṣe jẹ́ rọmọdán náà ń bẹ rọmọdán náà sì nínú ìbáwí fún kése pé kàn ní kí lásán ẹ ní kí n torí pé ẹ báwí ẹ jẹ́ ọ hàn sí a ma bọ́ a láàfin ṣe kése pé akórira nítorí pé plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn ojú òpó tí olùjábínú fáwọn tí ó ń bẹ ní ọ̀nà tó jìn réré fáwọn tá à ń bẹ níbí ọ̀dà hello hello ẹ ń bẹ lójú òpó hello hello orúkọ yín o hello à ń gbọ́ yín orúkọ yín o hello naam à ń gbọ́ yìí waaleykum salaam wa rahmatulah arúgbó yìí. ó sọ fún mi lukman láti wàgbà ní bí n ṣe burkina faso. láti. ìbéèrè ni mo fẹ́ bèèrè nípa àwọn báńkì mi. naam bíi saving account wọ́n lọ fún etí náà account saving account. naam wàá ní at the end of the month ẹ eh, wọ́n lọ wọ́n lọ gba eh, bank statement yẹn bàbá yẹn àgbà bank statement yẹn o ti wá o ti ẹ deposit àti ìwé deposit wa ni wọ́n ṣe fà owó tí a fẹ́ gba padà sí yẹn ń lọ bí one million one million hundred thousand hundred thousand yẹn níbi yẹn tí a bá àgbẹ̀ padà tí a bá ti hundred thousand ṣe sàárà fún onídàájọ́ àwọn mùsùlùmí ní ọjà aládá lóye ní àbí òní aládá lóye tí wọ́n ti dé lọ́dọ̀ bàbá. alhamdulilayi ìbéèrè tẹ ṣe nípa pé téèyàn bá kó o sí báńkì báńkì tó ṣe pé transaction wọn wọ́n bẹ́sẹ̀ lórí owó èlé owó rìbá nígbà tí owó tẹ kó sínú savings account ó jẹ́ one million sefa one million sefa owó lé lórí rẹ̀ hmm. torí pé ìlú faransé làwọn ti ń pè hmm. so wọ́n ní wọ́n ní bẹ́ẹ̀ ni one million yẹn ó lé hundred thousand hundred thousand tó wá léwu kí làwọn fẹ́ fi ṣe hmm. lábẹ́ òfin ọlọ́run ẹ bọ́ lọ́wọ́ rẹ̀ báwo lèèyàn ṣe máa ń bọ́ lọ́wọ́ owó èlé wọn náà nípa ẹ lè lóru owó láti fi gbẹ́ gọ́tà hmm. ẹ lè lóru owó láti fi kó gbẹ́ tó public toilet ẹ lè lóru owó yàn láti fi láti fi tún nǹkan kan ṣe tó bá bàjẹ́ nínú tí gbogbo èèyàn ń ṣàǹfààní lára rẹ̀ hmm. láwùjọ so ẹ wá ní sẹ́lẹ̀ fún yàn àtẹ ah. bá fún yàn ẹ ti mọ̀ tẹ́lẹ̀ náà pé kò ní ládàá hmm. nítorí pé inna Allaha ta'ala tayyibun la yaqbalu illa tayyiban ọba mímọ́ ni ọlọ́run kì í gbà nǹkan kan àfi tó bá má owó tó sì dọ̀tí lọ́wọ́ èlé. ẹ hmm. lọ́rùn. salaamu aleykum. salaam wa rahmatulah. dókítà dókítà wa. ẹ ṣé o. ọlọ́run jẹ́ wọn pẹ́ fún ọkọ. àmín. orí mi sàlẹ̀ láti. kí ni ìbéèrè yín imam. ẹ jọ̀wọ́ bá ìwà léèrè sá ọkùnrin tí ó sọ fún ìyàwó rẹ̀ títò nǹkan lọ wo àwọn fámìlì rẹ̀ nílùú kan tọ́wá débẹ̀ tó ní pé owó bẹ nínú yẹn tí ọ̀wá padà wá sọ́dọ̀ ìyàwó ẹ̀ mọ̀ tí ọdún kan fi kọjá àbíyàwó ẹ̀ náà àbíyàwó náà lọ dá sílé bọ́ pẹ̀ fún òfẹ́ débì kan tọ́wá débẹ̀ tọ́wá rí pé ah, owó mi tí ọ̀wá padà sọ́dọ̀ ọ̀pẹ̀ mọ̀ lẹ́yìn ọdún kan tó ní sẹ̀rí àdúgbò. alhamdulilayi tí ọkùnrin tó bá lọ tó fìyàwó sílẹ̀ tó fi wá pẹ́ bí ọdún kan òun yóò wọ ọmọ mọ́lẹ̀ ní ibi tó dé yìí kí ni ìyàwó rẹ̀ ṣe ìyàwó náà lọ lọ òun náà bá pẹ́ ó ṣe bí ọdún kan ó fi jìnnà sọ́kọ rẹ̀ òun yóò wọ lè mọ́ náà mọ́lẹ̀ kí ni kọ́kọ́ rẹ̀ ṣe akọni òfin ọkọ gbọ́dọ̀ lọ mà pé ìyàwó wọn wà fún hmm. ọba tó sì fún ọ yóò bí ọ léèrè nípa Hmm. tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà bẹ́ẹ̀ náà lóbìnrin òun náà wọn wá fún sọ òun náà lílé ọkọ rẹ̀ jẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bó sì bí òun náà léèrè nípa nǹkan tá a fún sọ tó bá di lọ́la hmm. wáyé o tí ẹnìkan nínú àwọn méjèèjì tó bá jẹ́ pé òun lọ́ lọ tó jìnnà sí ẹnìkejì rẹ̀ àwa gẹ́gẹ́ bí ẹni tó máa ń tọ́ ṣẹlẹ̀ kọ̀ọ̀kan wá lọ títí ṣáájú kẹni tọrọ kan gbàngbàngbàn kó tó di pò ń pariwo síta kẹni tọrọ kan gbàngbàngbàn tó bá pariwo síta ìgbà náà látò là lọ́yẹ̀ kí ni tọ́ yẹ kó ṣe nítorí lábẹ́ òfin ọlọ́run àìmọye èèyàn ni wọ́n ń fẹ̀tọ́ rẹ̀ dùn tó bá ti lè ṣe sùúrù kò sí wàhálà níjọ́ tí ó ti lè ṣe sùúrù mà ìgbà náà ni ṣẹ̀ríyà ni ọ̀ wá dà sí. wáyé o obìnrin tọkọ rẹ̀ fi sílẹ̀ fòdìjọ́ ọdún kan bọ́yọ̀ náà lè ṣe sùúrù kọ́ mara dúró pípé ńgbà tó kọ́ bá tó dé ni sòkò sí wàhálà kó máa ba lọ bẹ́ẹ̀ lọ́lọ́gbọ̀n gàdà tọ tó bá jẹ́ pé òun lè ṣe sùúrù mà ó ti sú kàkà kó máa wá sí ìbàjẹ́ kó máa sì ránù kó máa ṣàgbèrè òun pariwo síta wọn lọ bá àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wàá ṣàlàyé fún wa pé ó ti sú wọ lílọ tọkọ lọ yìí báyìí tí ò padà wá ọ̀fẹ́ ọ̀fẹ́ jẹ́ ìyàwó fún ma tọ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà wàá pọ̀kọ̀ kí lẹ́yìn ṣe lọ́ntẹ́ padà wàá mú ìyàwó yín bọ́ọ̀n bá dùn ẹ mú ìyàwó náà lọ sàn àbọ̀hún tiẹ̀ kan ẹ padà máa bọ̀ wá sílé mm. so ọ̀sán ni òun tẹ rí ọ̀rọ̀ tìyàwó kan gbọ́ nísìnyí ọ̀nà ọ̀dà fẹ́ kọ́lẹ̀ ó lòun ọ̀kọ́lẹ̀ so ìyàwó lè bọ̀ dànù ìyàwó máa ọkọ dànù mm. ní ìgbà tí bíbẹ ti di ìnira fún báwo ṣe máa dànù kí jáwèé ìwé rọ́tẹ̀ máa jáyùn tí wọn á pé òun ṣe ìyàwó fọkọ mọ ìyàwó rẹ̀ náà ló sì jẹ tó bá pé àwọn arúgbó tẹ̀ ń já ní kóòtù baálẹ̀ baálẹ̀ ẹ̀ tí ì kúrò lábẹ́ pé ìyàwó rẹ̀ lẹ́jẹ́ kájí ó yé wa gbogbo yìgì tí islam bá so kò sí tó lè túká àfi islam. Hmm. ẹnìkan mi sọ pé àtúnyínká ọkàn sọ̀rọ̀ dànù ni hmm. so tí o bá jẹ́ islam tó so yín papọ̀ òun náà ló lè tú yín ká ìdí nu tó fi jẹ́ pé àwọn ẹlòmíì látàrí wọn gbẹ́sìn yìí ó ti di ìyàwó fọkùnrin méjì ìyàwó fọkùnrin mẹ́ta tóun wò pé tóun bá ti jáwèé ó ti já náà nù kọjá nǹkan kan ọ̀já ń bẹ wọ́n tún bẹ dígbì ni hmm. torí ẹ̀ ìwọ bọ̀ dànù bóòlù yẹn ṣe máa bọ́ ọkọ dànù ó sọ pé tọ̀ owó tó fún mi nígbà tí ó fẹ́ mi àwọn owó tó ń ná lé mi lórí nígbà tí ó fẹ́ mi ni torí ọba ti gbà àbí aṣojú rẹ bá ti gbà wàá sọ pé gẹ́gẹ́ bó ń ṣe ń dá owó rẹ padà fún yìí o ó sì ti bọ̀ dànù bí aṣọ tó ti gbó torí rẹ̀ ò jẹ́ ìyàwó rẹ̀ mọ́ tó bá ti ṣe nǹkan oṣù kan lẹ́yìn rẹ̀ ó ti láǹfààní láti lọ́kọ mi. Hmm. ọkùnrin tí ìyàwó náà lọ bẹ́ẹ̀ tó fi ọkọ sílẹ̀ tọkọ náà bá ti rí i pé òun fẹ́ gbọ̀nyàn ìyá tí ń fi jẹun yóò ti tó gẹ́ wọ́n kọ́ lẹ̀ ni yóò kọ́ lẹ̀ pé wọ́n fẹ́ má so la sì sinmi. hello. asalaamualeykum wa rahmatulah. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. orúkọ mi kamaldeen abdulkareem láti Niger. kí ni ìbéèrè yín. naam ìbéèrè mi ni pé àwọn tí ni nínú Islam òye àwàdà òde wọnú rẹ̀ bèèmà àdàtọ jẹ́ pé àwàdà wọn lẹ òdodo ni òun ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ẹ gbọ́ mi. à ń gbọ́ yín. hello. ẹni ẹni pé nípa àwàdà ṣíṣe. Islam tábà ẹ̀hún tá gbẹ́gbẹ́ pé tábà fi ṣàwàdà ní Islam hmm. àwàdà rẹ̀ ní òdodo ni. Hmm mashala ìbéèrè mi ẹlẹ́kejì tí ẹ máa ń ṣe àlùwàlá hmm. nígbà àdìsá lẹ́yìn tẹ́lẹ̀ wà lẹ́sẹ̀rẹ̀ torí bá wà láàwẹ̀ hmm. tá a máa fi omi símú àbí ká máa fa omi hmm. tó ká bá wà láàwẹ̀ ká mọ́ fa pẹ̀lú agbára tó tó bá ṣe pé níbi àlùwàlá omi bá kọjá fún wa pé àwẹ̀ yẹn bẹ ni àbá káàkiri àwẹ̀ yẹn jìjà àwẹ̀ yẹn padà. alhamdulilayi. naam. naam. hello. naam. nàmú ìgbésí kẹta obìnrin tí tó wà nínú oyún tó dé tọ́bẹ̀rẹ̀ síyàm ọba adé ọ̀sẹ̀ orí pé òun lè bá lọ ọwọ́ ajá tó jíjá tọ́jà yẹn ẹ̀yìn ọ̀kẹ́ ló fi fẹ́ padà ní àbíkà fara wà lórí rẹ̀. alhamdulilayi nínú àdìsá nàbà muhammed sallallahu alayhi wa sallam oní tẹlẹ sọ jidduhunna jidd wa hazluhunna jidd. àwọn nǹkan mẹ́ta wà tó ṣe pé téèyàn ò bá fi ṣàwàdà kò lè di àwàdà hmm. téèyàn bá sì fi ṣàwàdà yóò dò tọmọ lọ́wọ́ hmm. àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni anìkáhù wàtọ́lẹ́kù wàlẹ́ẹ̀k nínú rìwáyà mi wàrọ̀jà so nǹkan mẹ́ta wọn yìí báyìí ìyẹn fi ṣàwàdà fífẹ́ ìyàwó kíkọ obìnrin àti bíbọ́kùn lọ́rùn ẹrú riwaya kan sọ pé àti dídá obìnrin tá a kọ̀ padà ó túmọ̀ sí pé àìsáwàdà àìfẹ́yàwó fi sáwàdà bíi àwa ṣe máa ń ṣe nínú àṣà yorùbá tá a pé ẹnìkan bá bímọ níìsín ẹ wàá sọ pé ọkùnrin la bí àbóbìnrin wọn á sọ pé àyíyá la o àwọn bá sọ pé tọ a ti fẹ́ fọ́ ma wa so ẹ̀yin náà bá sọ pé a fi fún yín làwọn bá sọ pé a gbà á so lábẹ́ òfin ọlọ́run ti dìyàwó rẹ̀ èyí ṣe pé ọmọ polówó wà kú lọlé ọkọ o so ìtumọ̀ rẹ ni pé ẹ máa bá wọn bọ́ tí ìdàgbà dáadáa tó lọlé ọkọ àmọ́kọ rẹ ti wà ọ̀rẹ́dì so wọ́n fi ru eléyìí wọ́n fi sáwàdà hmm. so ẹ sì rí i pé àwọn àgbàlagbà náà ń gbà mí ẹ mọ̀ pé bàbá yìí lọ́mọ tó ti dàgbà ẹ wọn àmọ́ bá sáwàdà pé àná mi àná mi àná mi ẹnì kó wà bí lè rí i pé ah, bóòlù ṣe jáàna rẹ pé ah, ọmọ rẹ ni mò ń fẹ́ so lọ́nà bá sọ pé ah a ti fi fún ọsẹ lọ́nà ọba sọ pé mo gbà á sẹ́ so ọmọ ti dìyàwó bàbá yìí so ẹ̀dùn á máa sọ pé ọmọ ń lọ ilé ọkọ ilé ọkọ èwo ọkọ mi so lábẹ́ òfin ọlọ́run ìfi sáwàdà bẹ́ẹ̀ náà ni kíkọ obìnrin sílẹ̀ wọn ìfi sáwàdà kíkọ obìnrin sílẹ̀ wọn ìfi sáwàdà bí kò máa sọ fún ìyàwó rẹ̀ pé ọbẹ̀ tó wà lórí náà tó bá fi lè fi iyọ̀ sí òun kọ̀ ọ́lẹ̀ ọbẹ̀ tó wà lórí náà tó bá fi iyọ̀ sí òun kọ̀ ọ́lẹ̀ sórí yàrá òun tọ́ba fi lè gbà lónìí òun kọ́ ọ lẹ̀ tán ìyàwó bá sì fi yọ̀ sọ́bẹ̀ àbí yá máa jọbẹ̀ àtẹ́ni so ìyàwó bá sì mọ́wọ́ ló bá gbálẹ̀ kí yàrá ọmọ bá dọ̀tí so lẹ́ni kí wọ́n sọ fún pé iyọ̀ tó ní kíyàwó rẹ̀ ọmọ fi sọ́bẹ̀ ọmọ ti fi sè ọmọ ti kọ́ lẹ́nu ilẹ̀ tó ní kọ́ mọ́ gbà ọmọ ti gbà ọmọ ti kọ́ lẹ́nu la mọ̀ ń ṣàwàdà ni mọ̀ ń ṣàwàdà ni àwàdà kan sínú eléyìí ìyàwó ti di kíkọ́ lẹ̀ wọ́n ì bẹ́ẹ̀ náà ni bí bọ́kùn lọ́rùn ẹrú ẹni tó bá lẹ́rú òní sọ fẹ́rù rẹ̀ pé ọ̀dà máa lọ lẹ́yìn mo ti sọ ọ́dọ̀ mi nira òun náà máa ń palẹ̀ ẹrù máa ní bá ń lọ wá kékeré ni tí mo ń bọ́ sáwàdà jókòó ń bẹ́ẹ̀ kò síbi tó ń lọ ẹrú ti lọ torí pé wọ́n fi sáwàdà bẹ́ẹ̀ náà ni títóbìnrin padà yìí tó wà nù rí wáyà mi igbe tí èèyàn bá kọ obìnrin sílẹ̀ ní kíkọ̀ kan àbí kíkọ̀ méjì torí pé òfin ṣẹ̀ríà sọ pé ar-raj'iyyatu zawja ma damat fil-'idda ìyàwó tá a kọ ní kíkọ̀ kan àbí kíkọ méjì ìyàwó náà lọ jẹ lópin ìgbà tí ọba ti parí ìjókòó tọ ìwọ wá sọ fóbìnrin pé ọdà mo ti dọọ padà mm, mo ti dọọ padà so nínú obìnrin bá ń dùn inú rẹ ń dùn lọ́ba sọ pé kí nínú rẹ ń dùn sí ah tí padà ní padà ó ti lọ ń náà ni àwọn sáwàdà ó ti padà ó ti padà náà àwọn nǹkan mẹ́ta yìí ṣàkíyèsí anabi àsoyìgì wọn fi sáwàdà akọbìnrin sílẹ̀ wọn fi sáwàdà bíbọ́kùn lọ́rùn ẹrú wọn fi sáwàdà mo dá padà kó máa dìyàwó mi padà lẹ́yìn kíkọ́ àkọ́kọ́ abẹ́kejì wọn fi sáwàdà. bákan náà wọn ní gbàdá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní wa baligh fil istinshaq illa an takuna sa'ima fa omi símù rẹ̀ dáadáa tó máa ń sálùwàlà àyàfi tó bá yẹ kó ń sọ̀sọ̀ yá. sòsẹ́tì omi bá wá ti mú bọ́sọ́nà fún un sọ́ba síyàmù wa jẹ́ àbí ọ̀bàjẹ́ sọ́ba ìkẹnuró wa jẹ́ àbí ọ̀bàjẹ́ ọ̀bàjẹ́ mọ̀nà kí ni ìtumọ̀ ọ̀rọ̀ dáná bí sọ ìtumọ̀ rẹ̀ ní kẹ́ ẹ sọ́ra nítorí pé tómi bá fi lè bọ́ sọ́nà ọ̀fun rẹ̀ pínrín síyàmù rẹ̀ bàjẹ́ nù ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n báyà lè fẹlẹ̀ ṣẹ̀ṣẹ̀ ilẹ̀ ẹ̀ńtẹ̀kùnà sọ ìmà tó bá pé kì í lapa bá ti sọ so ṣùgbọ́n ká yọnu nígbà tá à ń sá àlùwàlà eléyìí ọ̀ba àlùwàlà jẹ́ gẹ́gẹ́ bí Umar ibn al-Khattab radiyallahu anhu bó ṣe wá bá nàbí sallallahu alayhi sallam tó sọ pé òun gbé kí ló dé ó nítorí pé òun fẹnu kónú pẹ̀lú ìyàwó òun nínú ọ̀sán Ramadan anabi sallallahu alayhi wa sallam sọ pé ara'ayta law tamaḍmaḍt báwo ni ọ̀rọ̀ bá ṣe rí tó bá pọ̀ kan fomi yọnu ni ó ní à ah, èèyàn òun ò rí pọ́ ba ìkẹnuró jẹ́ ó ní bẹ́ẹ̀ náà ní fífẹnukonu tó fẹnukonu pẹ̀lú ìyàwó ẹ̀ àmọ́ ìfẹnukonu pẹ̀lú obìnrin ó yàtọ̀ látọ̀dọ̀ ọkùnrin kan sọ́kùnrin kan nítorí pẹ́lú míì tó bá ti lè fọwọ́ kan ìyàwó rẹ̀ pínlẹ̀ báyìí ó ti tọ́ ara so ìwọ ní ìsìn ọmọ ara rẹ̀ wọn lọ fẹnu konu pẹ̀lú obìnrin tiẹ̀ bọ̀ so àmẹ́ni tó lè kóra rẹ̀ ń jànú tó lè jìnnà sí kí nǹkan kan jáde lára rẹ̀ ìnirú àwọn Umar àtẹni tó bá jọ wọn àmọ́ tá a bá ti wá fa omi tá a fa sí mútọ́dọ́ náà fún gbàgbé ẹ̀ ó tún san ọjọ́ ń padà ẹni tó sì ń yọnu tó ń ṣe lọ́nà tó fi jẹ́ pómi bọ́sọ́nà fún rẹ̀ ọ̀rọ̀ rá gbàgbé ẹ̀ ó san ọjọ́ ń padà wọ́n ní tóbìnrin bá lóyún tó ti wá bá ìkẹnuró rẹ̀ débi kan ó wá rí i pé òun ò lè tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ ó wá ṣé ọjọ́ yẹn nìkan ni ó san padà ni àbí ó tún san ìtanràn kò sí ìtanràn kankan tí ó san pẹ̀lú ẹ̀ ọjọ́ yẹn lásán náà ni ó san padà torí pé ìtọ́dọ́gba nínú òfin ọlọ́run òun náà ni pé la darara wala dirar lábẹ́rẹ̀ láti mọ́fin tó sọ pé ad-dararu yuzal so gbogbo òṣòro gbogbo ònira wọn máa ń gbé kó fẹni tí ara bá ní nígbà tí aboyún rí pé òun nílé kẹnuró ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó gbà fún kọ́sọ́ dìgbà míì yóò máa san padà lẹ́yìn Ramadan obìnrin tí ń re ma ó rí pé òun nílé kẹnuró ọlọ́run ọba gbà fún kó máa jẹ kó máa mu nínú Ramadan àmọ́ kó ka iye ọjọ́ eléyìí tó ń já yóò san padà lẹ́yìn Ramadan náà. hello hello ìyá hello ẹ sì ń bẹ lójú òpó hello padà bóyá kí n gbìyànjú ẹ padà hello. Assalamu alaikum. aleykum salaam wa rahmatulah. orúkọ mi ni Kudrat Abdulwahi yasa ibi láti sàjà. kí ni ìbéèrè yìí. ẹ dákun ìbéèrè mi ni pé irú nọ́bìlì àtàràwí tá a yàn lánàá o. sẹ́mo hmm. yìí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni òun mọ́ dáadáa fẹ́ pé ta bá kíjà mọ́ ilẹ̀ àti máa ń mọ̀ ṣùgbọ́n ní ìṣọ̀pọ̀lọpọ̀ tí ọ̀pọ̀ tí tí ó sì gbàwẹ̀ àtàwọn tí òjì ẹ̀sìn bàbá tó ọ̀rọ̀ tó ṣe kí lọ́kùn tí wọ́n láwẹ̀ báyìí ọlọ́run sá lè fún mímọ̀ ẹ kó ètò. alhamdulilayi nírú àná nírú àná ó lójú ẹni tó ṣe sọ̀látù tarawih nítorí pé àsìkò tá a gbọ́ sí wípé wọ́n rí oṣù Ramadan náà bẹ̀rẹ̀ lónìí àwọn èèyàn ti túká kó mọ́sálá àwọn èèyàn ti túká ní ọwọ́ wọn bá bí tí wọ́n ti pé méjì mẹ́ta tí wọ́n ṣe sọ̀lá ẹni tó sì ṣe sọ láti nílé rẹ̀ náà ó ṣe é ṣe kọjá kó ti ṣe sọ láti lọ ìṣá ti pẹ́ kó tó di pọ́ gbọ́ pé wọ́n á rọṣù nítorí ẹ̀ àfẹ́lẹ́ yìí fi pàkíyèsí wa pípé bẹ́sìn bá ti ṣe wá lèèyàn máa ṣe èèyàn fi fẹ́nu èèyàn fi sẹ́sìn nítorí pé níta nàbí sallallahu alaihi wasallam ń sọ ni pé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi fa in ghumma alaykum fa'iddu lahu iddata sha'ban thalathina yawman anabi sallallahu alayhi wa sallam tẹ́ ẹ bá rọ́ọ̀sù ní kẹ́ bẹ̀rẹ̀ sùyàmù ramadan ẹ ṣe ìtúnu ramadan nígbà tẹ́ ẹ bá tún rọ́ọ̀sù tí kurukuru tó bá di oṣù tí ò jẹ́ kẹ́ ẹ rí a jẹ́ pé ẹ ka ọjọ́ ṣàbàn kó pé ọgbọ̀njọ́ tí ọjọ́ ṣàbàn tó bá ti pé ọgbọ̀njọ́ a jẹ́ pé ẹ máa bá ramadan lọ lẹ́yìn ọgbọ̀njọ́ yẹn nígbà tá a ti rò ṣubú lẹ́yìn ṣe máa pé a ṣe tarawih lánàá sọ eléyìí ẹ̀rù ń bà wá kó má jẹ́ pé rọ̀ àwọn tó pé fẹ́ẹ́nu làwọn máa fi ṣẹ̀sìn òfin sì sọ pé gbogbo ń tẹ́ bá ti fi fẹ́ẹ́nu bẹ̀rẹ̀ ìfẹ́ẹ́nu náà ni ó parí ẹ̀ ẹ rí i pé ẹni tí ò dúró de kún róṣù kó òun tó bẹ̀rẹ̀ àníyàn Ramadan nítorí dájú ni pé kò ní dúró de kún róṣù náà ní parí ẹ̀ sọ eléyìí léwu púpọ̀ fún wa ìfẹ́ẹ́nu a máa kó báyà gẹ́gẹ́ bí àìmọ̀kan ṣe máa jẹ́ kéèyàn jáàmù tagidi bá tún wá kún ìparun. Ah, hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ yín. abdulfatah ló ń sọ̀rọ̀. láti wo. láti us. kí ni ìbéèrè yín o. náà ọ̀rọ̀ tí àwọn dókítà wà àwọn àkùrọ̀ àrùn ṣe dáadáa fún wọn. náà ọ̀rọ̀ ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé ìdùnnú àti àmàkí ṣe ni tó lọ pé láhàbà gbọ́mà ọ̀tàbí náà ti lọ rò ọ̀tàbàtà àjùlọ ìṣe àbọ̀. ṣé tábà ti jẹ èso tábà jẹ ọ̀làmà tó ṣe dùn àwọn ènìyàn ní ká tó jẹ èso yẹn ọ̀làmà tó ṣe dùn àwọn. ìbéèrè ẹlẹ́kejì ọ̀hún ni pé ẹni tó ṣe pé kò máa ṣe sọ láti tẹ́lẹ̀ rárá rárá hmm. kò ṣe tìyàmù kankan láwọn ọdún kan sẹ́yìn báwo ló ṣe máa yanjú ara ẹ̀ kò ṣe sọ láti láwọn ọdún kan kò ṣe tìyàmù láwọn ọdún kan báwo ló ṣe máa yanjú ara ẹ̀. ìbéèrè lásán ẹlẹ́kẹta tó parí ẹ̀ ni pé ṣé tọ́ nínú ìṣẹ̀lẹ̀ àti ọmọ salam lásán kakọ̀ sí kí a pé salam pé salam sẹ́ni ẹ̀ ó wá nínú àyà Qur'an pé wà lọ́kọ́dì jẹ́ àṣìṣúlù náà Ibrahim bil-bushra qalu sàlámà qala sàlám ipe àwọn màláìkà tó bá bá Ibrahim ọ̀dọ̀ pé sàlám iná ọ̀dọ̀ pé sàlám barakallahu fi. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ àdúrà tá a máa ṣe gbàtà bá fẹ́ sínú. ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله wọ́n ń sí lẹ́yìn ìgbà tá a bá sínú tani àbí kó tó di pa sínú nígbà tá a bá mú tá a fẹ́ fi sínú lọ́wọ́ nígbà tí ó bá kú dẹ̀dẹ̀ tí n tá a fẹ́ fi sínú tí ó dẹnu wa láwì tó ń ti kí wọ́n gbé wá bí sóyè hotel pẹ̀lú àmì kó ti dé ó ti ṣẹlẹ̀ ó ti lọ yẹn ni pé lẹ́yìn ìgbà tá a jẹun tani lẹ́yìn ìgbà mú kátà ni rárá so nígbà tí ẹ fẹ́ máa sínú ẹ lẹ́sàdúrà yẹn eléyìí ni tó dọ́gba. ẹlẹ́ẹ̀kejì wọn lẹ́nìkan àwọn náà ká kíyèsí gbogbo ẹni tó bá ń ṣe sòyàmù Ramadan tó bá dásìkò tá a fẹ́ sínú nígbà tí a bá fẹ́ fi tá a fẹ́ fi sínú sẹ́nu àṣàdùn àyẹn. ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله a sì gbogbo wọ́n á ní téèyàn bá ṣe sọ láti rárára rárá tẹ́lẹ̀ tó sì ti pa sùyàmù rọmọdọ́ọ̀nù ọ̀pọ̀lọpọ̀ ọdún náà jẹ tẹ́lẹ̀ sẹ́yìn àwọn rọmọdọ́ọ̀nù jẹ́ ń di mùsùlùmí nù tó de kúkúrú hmm. báwo ni ó ṣe ṣe ra rẹ̀ rọmọdọ́ọ̀nù mi ló ti bẹ̀rẹ̀ gbogbo ẹ̀sìn tì ń rẹ̀ pé mùsùlùmí lò ẹ fi yí Islam nítorí pé òfin ọlọ́run ọba ni pé gbogbo ẹni tí ìbá ti sojúṣe rẹ̀ nínú islam kò lè jẹ́ mùsùlùmí orúkọ lásán kọ́ lèèyàn fi ń jẹ́ mùsùlùmí àbí nkí àbàbà rẹ̀ àbí màmá rẹ̀ lásán kò lè sọ ọ́ di mùsùlùmí torí délé ìka lọ mà bẹ́ẹ̀ irú wọn kìí ṣe pé ìlú kan ni wọ́n wà wọn ò sí ìlú kan wọ́n pọ̀ wọ́n sì fọ́n káàkiri ni wọ́n ti di tọrọ fọ́n kálí ẹnìjọ́ pé Fatai ni Burema ni eh, Raimi eh, Kudi Rashida tó yẹ pé wọn èsì lọ ara, hmm. kọ lásán bí ẹran eléyìí ò ní tuma jíjọ tí irú rẹ bá kú tá a lẹni náà tí ó ju tí ó pọn sí sọ̀látùl jánásà sọ dáràn lára hmm. ẹni tí ìbá ti sin lọ àwọn èsì sọ̀látùl sí lára wọn kàn lọ sọ sí ni hmm. so eléyìí ẹlẹ́ẹ̀kejì ó ti mọ̀ òun mùsùlùmí so irú rẹ, ọwọ́ afẹ́ túbá ní ìsìn wọ ìsìláàmù ní tuntun nítorí kó gbà pé ewé ìwé tuntun ni wọ́n sì fò ní ìsìn wọ́n ẹsẹ̀ máa kọsẹ̀ rẹ̀ lákọ̀tún anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní innal islama yajibbu ma qabla islam wọn pa ní tó ti síwájú rẹ̀ sórí ẹ gbogbo ní tó ti síwájú islam wọn parẹ́ fún amá nìsín wa ọgbọ́dọ̀ tún padà sí di rán dáradára mọ́ ọ máa ṣẹ̀sìn dáadáa lójú méjèèjì hmm. títí tí kò fìdí wa bọ̀ ẹlẹ́kẹta wọ́n ní sáà lè máa kíra wa pé sàlám hmm. torí parí nínú àwọn àyà al-Qur'an pípé bí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó sọ yìí pé tahiyyatuhum yawma yalqawnahu salam ìkí tí wọ́n máa kíra wọn lọ́jọ́ tí wọ́n pàdé ọlọ́run òun náà ni kí wọ́n máa sálámà síra wọn salam lásán kò tó ní kíkí tí wọ́n gé kúrú níbẹ̀ yẹn kò túmọ̀ sí pé àní ṣẹjá torí pé anabi sallallahu alaihi wasallam ọlọ́run kó lè máa ṣàlàyé ẹ̀sìn fún wa ni àti ṣe máa pé tí anabi sallallahu tí wọ́n bá sálámà asalaamu alaykum ètò kéré jùlọ asalaamu alaykum wa rahmatulah eléyìí pọ́wọ́lé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. jazakumullahu khairan fún àǹfààní àti jẹ́ kí ọ̀dà ẹ̀jẹ̀ ká mú ìpele ìka ìka díẹ̀ lọ́wọ́. aleykum salaam wa rahmatulah orúkọ yín. ọmọ wa bí àyè láti àdá. kí ni ìbéèrè yín ìbéèrè mi ni wípé ẹni tí ó ń lo nìkan tí ó ti ń lò hmm. ó tún wá sí i tí kò lò mọ́ tó hmm. ó tún wá tún wá lò hmm. ó tún wá tún sí i ó tó bí ẹ̀yìn ìjìbá kí ló lè fà á sí ogun ṣiṣẹ́. alhamdulilayi àwọn kan náà lẹ́bàá wa bíi kí ló fà <laughs> ó ti bójú gbogbo ọ̀rẹ́ ò sí gbogbo ọ̀rẹ́ ò tún bó padà gbogbo ọ̀rẹ́ ò tún sí ó tó béèrè lọ́dọ̀ rẹ̀ nígbà tó náà bá ṣàlàyé ìdí tó fà á mọ̀ á ṣàlàyé ah. àkọ́kọ́ lédè kúkúrú ń bí hmm. a sọ pé kọ́tọ́lá bí òfin ọlọ́run ó ti ń sin lọ́run sin lọ́run mọ́ hmm. ó ti dúró dọ́gba ó wá dúró dáadáa mọ́ so gbogbo eléyìí ó túmọ̀ sí pa padà sí ibú nù hmm. ọlọ́run máa ń jẹ́ ká padà sí ibú kọ́tọ́ sí wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin àwọn máa ń ṣẹ̀sìn torí ọkọ ni hmm. wọ́n yìí ṣẹ̀sìn torí ọlọ hmm. ẹni tí wọ́n ti ń ṣẹ̀sìn torí ọkọ tó bá pàdánù irú ọkọ bẹ́ẹ̀ yọ wọn gbogbo tí ń fi ṣẹ̀sìn dànù pé kín olórí ibú rẹ̀ náà la kún ti torí rẹ̀ síbẹ̀ nígbà tó lórí ibú rẹ̀ sì ti lọ kó hmm. lórí ilé rẹ̀ kọ́ máa ṣe bábá ṣe wúkọ́ la hawla wala quwwata illa billah àrùn àwọn obìnrin tẹ́ẹ̀bà sílọ̀ ẹ̀sìn lọ́n lójú méjèèjì nítorí ọlọ́n ẹ má jẹ́ kí ìwà mùnáfìkì kọjá pò ń lọ jọba lọ́kàn yìí jazakumullahu khairan mo wí lẹ́ẹ̀kan yìí pé fáǹfààní àti jẹ́ kí a rí àwọn wáàsí tí ó ń wáyé lóríṣiríṣi eléyìí tí Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n ń ṣe lásìkò yìí àti síwájú kí Ramadan gan tó dé a lọ sí orí ìtàkùn conference hall tí a sì dánlódù ẹ̀ lórí agbágbé tí a bá ti wá dánlódù rẹ̀ tán oríṣiríṣi àwọn nǹkan àkọlé lábẹ́rẹ̀ ṣùgbọ́n èyí tí a gbọ́ wọlé gangan tí a kílíkì mọ́lẹ̀ lé lórí tí a fi máa rí àwọn wáàsí wọn dánlódù náà ni mislr mislr dot com slash drs har awf mislr mislr dot com slash drs sharaff jazakumullahu khairan jaza ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí inshallah bíkọ́tì là kọ́lọ́wọ́n bá kọ́ abẹ́ àlá kó bá san lẹ́sùn lórí láyé bí àti ní ọ̀làlẹ̀ kìí àmì bákan náà láfi ń tó ẹ̀yin olùgbọ́ wa létí pé ètò yìí tàkùn ní àlè fìdíìnì yóò tún wáyé ní ọ̀la inshallah bíkọ́tì là títí ọ̀la tátù wa máa pàdé ní ìdìde àsìkò yìí kan náà ọ̀làdùn níbi lòlókọ tèmi lórúkọ àbú àmínà tí wọ́n á ti jọ wá láti òkè àdó lórúkọ àbú zainab afa ahmad àti àwọn tí ó tún kùnà jẹ́sàkúnlá khairan ọ̀làdùn lápàdé títí ọ̀la ni mọ̀dágbé fún ẹgbẹ́ sálámù alaykum wa rahmatulahi wa barakatuh.